قال المؤلف الإمام الحافظ ابن حجر الحنبلي ابن الرجب الحنبلي رحمه الله رحمة واسعة في كتابه جامع العلوم والحكم الحديث التاسع عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما امرتكم به فاتوا منه ما استطعتم فانما اهلك الذين من قبلكم كثره مسائلهم واختلافهم على انبيائهم رواه البخاري ومسلم ọpẹ́ ni fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ọ̀gá wa nàbíwá muhammad kí ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo àwọn mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe àlékún àánú àti ìyọ́nú rẹ̀ fún àwa náà hadithu ẹlẹ́ẹ̀kẹsàn nínú tíra jamiu al-ulum al-hikam al الحافظ ابن رجب الحنبلي رحمه الله رحمة واسعة حديث إلي الصحابي الجليل أبو هريرة رضي الله تعالى عنه عبد الرحمن بن صخر ونلقى ناوى قال سيقني سمعت رسول الله صلى الله عليه وسلم مقبو تي أجيشن لا محمد صلى الله عليه وسلم صباي ويقوي ما نهيتكم عنه فاجتنبوه ntúmbá ní kí ẹ̀yin àlùmọ́ mi kẹ́ ẹ má ṣe ntúmbá kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ ṣe ẹ jìnnà sí tẹfẹtẹfẹ. wàmọ́ amartukum bihi fatu minhu mastata'tum èyí tí mo bá pa yín láṣẹ rẹ̀ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àṣẹnu ìyíhùn ẹ lóhùn díwọn bí ìpa yín bá ṣe ma ẹ bá ṣe lágbára ma wọ́n á fún yín pé fa innama ahlaka alladhina min qablikum ẹ rí àwọn àjọ tí wọ́n ti lọ síwájú ẹ̀yin ìjọ mi náwọn àjọ tọ́lọ̀ tọ́rọ̀ ń sẹ́ yálà ìjọ anábì nuhu ni ìjọ anábì musa ni ìjọ anábì Ìsá ni àtàwọn míì náà alayhimu salatu wassalam anábì fẹ́ sọ ibi tí ìpalára wọn ìparun wọn àṣìṣe wọn ti máa ń wá anábì ní pé méjì náà ni kathratu masailihim ìbéèrè wọn ti máa ń pọ̀ jù lọ́tọ̀dọ̀ àwọn anábì wọn bákan náà ikhtilafuhum ala anbiyaihim àti ìtakò ntí àwọn anábì wọn bá ní ká má ṣe ìmọ̀tẹ̀láṣẹ wọn ọ̀nà méjì yìí ọ̀nà nàbí sọ́sán sọ wípé ní àwọn tó ṣáájú wa níbi tí àwọn ti ní pírọ́blẹ́mù nù so hadith yìí ní eh, ìtumọ̀ rẹ̀ àti bí gbólóhùn rẹ̀ bó ṣe máa náà nù a rí pé a ti ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo nǹkan táwọn ń ṣe maka méjì náà ni imma al-amru wa imma an-nahyu tuma ni pé nínú kí aṣááre olùhakim ọlọ́run ọba tàbí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam kí wọ́n pa wá láṣẹ wípé ká ṣe nǹkan báyìí àbí kí ká jìnà sí nǹkan báyìí ká má ṣe méjì náà ni òfin òun ni ẹ má ṣe nǹkan báyìí òfin nu ẹ gbọ́dọ̀ ṣe àṣẹ òun ni wípé ẹ ṣe nǹkan báyìí yìí ti di àṣẹ so ìkíní kejì wa ní òfin tó gáàdì wa náà ni gẹ́gẹ́ bí alukuran sọ wípé ní ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna min amrihim ọlọ́run kò tọ́ fún mùmíní lọ́kùnrin bẹ́ẹ̀ náà ni kò tọ́ fún múmìnà lóbìnrin idha qaballahu wa rasuluhu amra ní ìgbà tí ọlọ́run ọba àbí òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n bá ti gbé nǹkan kalẹ̀ nínú àlùkùránì kọ̀ọ̀bá òní kùránì lò so eléyìí ń kó méjèèjì sínú ó kó òfin sínú yìí ni ó sì kó àṣẹ sínú yìí ni pé bá tọ́lọ́n ti sọ eléyìí tó gbé òfin kalẹ̀ àbí òun ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam náà ni a ní choice yìí ni pé a gbọ́dọ̀ tó máa yí eré rẹ̀ wò mọ́ àfi ká ṣe ni òun náà ni hadith náà wípé ni ntọ́ ń bá ní ká má ṣe ká jìnà sí ntọ́ bá ní kí ká ṣe ká ṣe bí agbára bá ṣe mọ̀ hadith mi tuntun wa ń wá tọ́tún sọ̀pọ́tì eléyìí òun náà ni hadith yìí tí eléyìí ta kà yìí Bukhari àti Mùsùlùmí ni wọ́n gbà wá àmọ́ hadith yìí tí Imam Muslim gbà wá ń títí ẹ̀ tí Bukhari ò gbà wá rawahu an Zuhri an Sa'id ibn Musayyab an Abi Salamata kilahuma an Abi Huraira yìí tá a kà yìí hadith Abi Huraira náà ni àmọ́ yìí tí mùsùlùmí tún gbà wá lọ́nà míì bọ̀tà hadith kan náà ni ah, qala qala an-nabiy sallallahu alayhi wa sallam da'uni ma taraktukum. إنما أهلك من كان قبلكم سؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتوا أخرج أخرجه مسلم من طريقين آخرين عن أبي هريرة رضي الله تعالى عنه حديث إلينا حديث تاون كان ناني حديث تاون بتون تون gbà wá látọ̀dọ̀ àfáà rẹ̀ so àníṣòro sálàm sọ fún àwọn ìjọ rẹ̀ wípé dàó ni mọ́ taraktukum ntí bí tí n bá ti dákẹ́ mọ́ tí n bá ti dá ilé ẹ̀yin náà dá ilé má tayọ ọbẹ̀ tí n bá ní ẹ má ṣe nǹkan ẹ má ṣe tí n bá sì ní ẹ ṣe nǹkan ntí mo ní ẹ ṣe ẹ ṣe gbàgbàrà bá ṣe máa ẹ má tún máa wá tọpinpin ìbéèrè ní ìtì ìbásọ dé ànábìsì sọ ìdí fún wọn àtúpadà kanu hadith mi inshallah anabi wa sọ wa pé n tó jẹ́ kí n wélé yìí ni torí pé àwọn tán ṣáájú yín ibi tí wọ́n ti kó wàhálà àti tiwọn òun ni su'aluhum wa ikhtilafuhum ala anbiya'ihim ìbéèrè oríṣiríṣi oríṣiríṣi ìbéèrè tí wọ́n bá wá béèrè lóríṣiríṣi tán nǹkan bá béèrè tán nǹkan bá béèrè lẹ́yìn ìgbà náà wọn ò ní lè ṣe èyí tí wọn bá sì lè ṣe òun ti di ẹ̀ṣẹ̀ sí wọn lọ́rùn anabi wa ni sọ̀rọ̀ sọ̀rọ̀ pé fáyidá nà áyì tukọ̀ àǹṣẹ́ tí n bá ti ní ẹ má ṣe nǹkan ẹ má ṣe wáyidá amartukum bi amrin n tí n bá ní kẹ́ ẹ ṣe fàtú minhu mastata'tu ẹ bá ṣe lágbára ma ẹ ṣe ó di hadith ẹlẹ́ẹ̀kejì wa fi riwayatin lahu ذكر سبب هذا الحديث من رواية محمد بن زياد عن أبي هريرة رضي الله تعالى عنه مسلمي تنبا حديث يواي ني ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà alákọ̀ọ́kọ́ òun àti Bukhari ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun nìkan náà ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó wá sọ kí ló fà á tá ànábì tó fi ṣe irú ìkìlọ̀ yìí sallallahu alayhi wa sallam qala Abu Hurairah radiyallahu ta'ala anhu Abu Hurairah sọ wípé ní khatabana Rasulullah sallallahu alayhi wa sallam òtísánà sọ̀rọ̀ sálàm ó ṣe kútúbà ó bá wọn sọ̀rọ̀ faqala ya ayyuhan nas ìpè ẹ̀yin èèyàn mo pè yín o qad faradallahu alaykumul hajja fahujju ọlọ́run ti ṣe hajj lọ́rùn àyàn fún yín ó ti ṣe ó ti padà dáyà báyìí ó ti di ọ̀kan lára àwọn orígun ẹ̀sìn ìsìláàmù márààrún fahujju ẹ ṣe hajj. faqala rajulun arákùnrin kan bá dìde faqala akullu amin ya rasulallah hajj tó ní ká máa ṣe sáà máa ṣe ní gbogbo ọdọọdún ní bí ìròjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fasakata hatta qala ha thalatha anabi sallallahu alaihi wa sallam ò dá lóhùn kò fèsì títí arákùnrin yìí fi wá béèrè rẹ̀ lórí ẹ̀mẹ́ta. E فقال النبي صلى الله عليه وسلم لو قلت نعم لوجبتي ولما استطعتم ìrẹ arákùnrin tó ń béèrè ní ìsìn tí ń bá sọ wípé naam pé àfi kulli amin ya Rasulallah kulli amin ya Rasulallah sí gbogbo ọdọọdún ni tí ń bá ní naam pé gbogbo ọdọọdún ni lawajabati pẹ̀lú naam tí ń bá ilé wíhùn ó ti di ọ̀ràn yìí ó ti di àṣẹ nù tí ń bá ilẹ̀ yìí náà ó ti dàṣẹ wàlámọ́sítàtàtù ẹ̀ sì ní lè ṣe ipá yín ò ní ká sallallahu alayhi wa sallam ipá ẹ̀yin mùsùlùmí ipá ẹ̀yin àlùmọ́ mi kò lè ká kẹ́ ẹ máa wá ṣe hajj lọ́dọọdún lọ́dọọdún sallallahu alayhi wa sallam òfin ìlànà kò sí lè ká kò ní lè ká torí kódà àwọn tá ń bẹ nílùú maka lónìí àti ìsọjẹ́dà tó tún súnmọ́ maka díẹ̀ àti ìsọ madina tóun náà tó súnmọ́ maka ju nàìjíríà lọ́fà pé ju wí àwọn eléyìí tán bẹ́ẹ̀ gan ipa àwọn òkà àti máa ṣe lọ́dọọdún ká tó máa sọ àwa tá a tẹ̀ wá jìnà sí ṣètò owó làásọ ni àbí ti wàhálà àbótó oríṣiríṣi nǹkan anabi sọ̀rọ̀ sáwọn sọ̀rọ̀ pé ní wàhálà mọ́sítàpáàtùn ẹ̀ sì ní lè ṣe ipá yín ò ní lè ka láti máa wá ṣe hajj lọ́dọọdún thumma qala ó wá sọ báyìí fún wọn lẹ́ni tó ń wọ́ọ̀nù wọn dharuni ma taraktukum ntí n bá wí ma ẹ̀gbọ́n ma ẹ má béèrè tayọ bẹ́ẹ̀ fa innama halaka man kana qablakum ntó pa àwọn ará wájú run ntó pa wọn run bí tí wọ́n ti kó ìpanu ẹ tí wọ́n ti pàdé ìpanu títí wọn bisu'alihim wa ikhtilafihim ala anbiya'ihim ìbéèrè wọn ni ó ti pọ̀ jù ìlú tárakùnrin sọ ma ma béèrè nísìnyí ó ti pọ̀ jù yàpá náà sọ òun ti nípa wípé ní rọ̀ ó fún rọ̀hímù ni ọlọ́run ọba ràn sí wa lálàánú azizu aleyhi ma anitum ntí ó ní wa lára ìmọ̀ ni anabi ìlànà sallallahu alayhi wa sallam lójú sẹ́yìn pé ní tí n bá sọ pé naam ni làwájà bá ti kò bá di ọ̀ràn yẹn ẹ̀ sì ní lè ṣe kò sì fẹ́ káwa náà parun báwọn tọ̀hún ti parun tó fi wá wọ̀nù wọn. fa idha amartukum bi shay'in fa'tu minhu tí n bá ní ẹ ṣe tí n bá pa yín láṣẹ rẹ̀ ẹ ṣe bí bá ṣe lágbára ma wa idha nahaytukum an shay'in fad'uhu n tí n bá ní kẹ́ ẹ má ṣe yìí tá a pè ní eh, òfin so ẹ má ṣe torí bá ṣe yóò di wàhálà so àwọn yìí tá a ti kàún eh, ok hadith mi tó ń bẹ lọ́wọ́ náà tó ń lọ pẹ̀lú eléyìí náà ni imaamu Daraqutni òun ló gba hadith wa nínú sunanu títí ẹ̀ min wajin akhar mukhtasaran hadith wọn kan bọ̀ tó wọn kàn tó summarize hadith wọn. وقال فيه نزل قوله تعالى يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنه حين ينزل القرآن تبد لكم إمام دار قطن hadith tá n ka yìí hadith Abu Hurairah yìí a ní torí ẹ̀ lọ́lọ́run fi wá sọ odidi aya kankalẹ̀ pé yáyọ lẹ́dẹ́nu amànù ẹ̀yin tẹ́ ẹlẹ́ gbàgbọ́ lódodo la tas'alu an ashiya'a ẹ má béèrè àwọn oríṣiríṣi ìbéèrè kan tó yẹ pé ní yóò tayọ ìmọ̀ yín torí pé tẹ́ ẹ bá béèrè rẹ̀ in tubuda lakum tasu'ukum tó yẹ pé ní ìbéèrè tẹ́ ń béèrè tó bá pọ̀ òun òun ni wọ́n bá fi torí ẹ̀sìn nǹkan lófin tẹ̀sùkùn yóò padà di àbámà fún yín o gẹ́gẹ́ bí tánàbí wí law qultum na'amu lawajabati wa lamastata'tum tí n bá ní na'am yóò dọ̀ràn àyàn ẹ̀sìn lè ṣe in tubda lakum tẹ̀sùkùn tẹ́ ẹ̀ bá ń béèrè yìí tó pọ̀ ń bẹ́ẹ̀ yóò ẹ̀ padà kábàámà wa in tas'alu anhu hina yunzalu qur'anu tubda lakum pàápàá jùlọ nígbà tí kúránì ti sọ̀kalẹ̀ yìí yìí tẹ́ ẹ bá sọ́ra yóò padà di àbámọ̀ o torí pé táwọn bá béèrè yóò padà di àbámọ̀ lórí àwa lónìí táwọn bá ti wá ń gbọ́ wípé àwọn àkànnì wọn béèrè bẹ́ẹ̀ sàn pé nùtà náà ò ní dùn mọ́mú dárò kò tó ní ó ní torí rẹ̀ torí ìbéèrè tí arákùnrin béèrè ní àyà yìí fi ló fi sọ kalẹ̀ àwọn àdìsùn mẹ́rẹ̀ẹ̀rin omi tó ń bọ̀ tí alhafiz ò dákọ̀ ká dó lórí mẹ́rẹ̀ẹ̀rin náà so a rí pa àwọn hadith yìí nǹkan tí nǹkan tí wọ́n tí wọ́n kó sínú àní wípé ní àwa mùmíní ìbéèrè tábà máa béèrè ká máa mọrú rẹ̀ ẹ̀ nínú then àwọn àbéèrè kí béèrè ká máa sọ́ra fún ó méjì ẹlẹ́ẹ̀kẹta ntí gbogbo tá ń ṣe pátápátá ìṣèdá ẹ̀ má ṣe àbí ẹ ṣe lábẹ́ méjèèjì yìí òun ni àwọn àfáà wa ti wá dìvẹ́lọ́pù nǹkan tá ń pè ní alahkamu tekilifiyatu khamsa that's uh, legal rules nínú sharia àwọn apin sí márùn ntí kòránì bá ní ká ṣe àbí tó ní ká má ṣe either of the two náà ni nínú kọ́ yẹ pé ní èyí tó ní ká ṣe tí ò fi kò fa I mean kò fi àfọwọ́lẹ̀ kò fa láwáǹsì lẹ̀ wípé àfi tí nǹkan wà bá ṣẹlẹ̀ Eh, ni ẹ̀fín ní ṣe mọ́ yìí tí ò tí ò ní tí ò ní bírèkì tí ò ní eh, májẹ̀mú tí ò ní àmì tí ò ní àfo yìí náà ń pè ní wájibù nítorí gbọ́dọ̀ fi ilẹ̀ àbí kó ṣe dandan ni kò sí option gẹ́gẹ́ bí eh, ṣàádà méjèèjì gẹ́gẹ́ bí ìrun àti pé ìrun àṣẹ ọlọ́ọ̀ni ká àmọ́ taba wò wá rí i pé gbogbo tọ́lọ̀ ti ká kírun kò fa àyè lẹ̀ fún pé àfìgbà báyìí lẹ̀ ní kírun rárá ìgbà ẹyẹ stages kan náà lèyìn á lè wà tí òfin ní kírun ìgbà tí ò bá sínú ẹni tó bá wà ní out of sense tí ò comprehend kankan mọ́ ó nìkan ní irun ọ̀sán ráyà fún òun náà ló fàtọ́ yẹ pé ní asọ̀bíyù lẹ́dí láyà tàmáyàzá ọláyò máa yí zo ọmọ kékeré tí ò tí ì gbọ́n irun ọ̀sán ráyà lórí rẹ̀ bákan náà àgbàlagbà tó náà ti tún dàgbà tayọ ààlà tọ́lọ́run ti rọ́dà rẹ̀ sí abẹ́tàlẹ́ lọ́múrì sọ náà tí ò mọ nǹkan tí ń ṣe lásìkò tí ò mọ nǹkan tí ń ṣe kò ní kírun so ìgbà téèyàn ò bá sínú làákàyè nìkan òun náà ni kò ní kírun so arépélé yun ọ̀ràn àyàn tí tí ò sí àmì àlàfo ni wájibù nìyẹn àwọn nǹkan mí náà mẹ́ta pé ní sẹ̀ríà fẹ́ ká ṣe àmọ́ àṣẹ rẹ̀ tó pa wá àṣẹ títí àwọn yóò wò tó gẹ́gẹ́ bí àṣẹ ìrun gẹ́gẹ́ bí àṣẹ ààwẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ zakati àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àpèjúwe kùránì ní pé fàyídà halaltum fastadu fẹ́ni tó bá ṣe hajj àpèjúwe ẹni tó bá ti gbé ìramu lára àwọn nǹkan tí ò gbọdọ̀ ṣe ni wípé ò gbọdọ̀ dẹ́dẹ́ tó bá ti wá di wípé ó ti ṣe hajj débì kan àti ṣe dé ọjọ́ kẹwàá tó bá dijọ́ kẹwàá òun nǹkan mẹ́rin lálàájì gbọdọ̀ ṣe yìí làwọn afá kó sí inú gbólóhùn aráàfin mẹ́rin ronhat yìí ni pé romyu nahru halku wa tawaf tó bá ti se méjì nu mẹ́rẹ̀ẹ̀rin yìí o ti lè aṣọ ìrámù rẹ̀ lẹ̀ so Qur'an wọ́n pé ní fàyídà halaltum wọn náà pé ní tahallulu tẹ́ ẹ bá ti lè bọ́ aṣọ yín lẹ̀ o fàstọ́dù yìí ni pé ọdẹ tí a ní ẹ̀ gbọdọ̀ dẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lè dẹ̀dẹ̀ nísìnyí sàbí pásítọ̀ duamuru ni command statement ló ná àṣẹ ni ọ̀túnrọ̀ àṣẹ òun kìí ṣe wípé eh, dandan ni ká ṣe but kò sínú àkọọ́lẹ̀ wípé àdìmọ̀ sàlọ̀ sálà ń dẹ ọ̀dẹ́ nígbà tó ṣe hajj kò sínú àkọọ́lẹ̀ wípé ní àwọn àṣà abẹ́lẹ́yìn rẹ̀ àríkàrí nínú àkọọ́lẹ̀ pé nìkan kan wọ́n ṣe ọ̀dẹ ọ̀dẹ bẹ́ẹ̀ sì ni àṣẹ ni so irú eléyìí tí èyí bá tí èyí ṣe dandan bá tó yà pé ní bọ́lọ̀ bá ní kéèyàn ó rí ṣe yóò gbẹ́ládá wọn máa ń pè ní mandubun aw mustahabun táyà pé ní a máa ṣe wá lójú kòkòrò ká ṣe àmọ́ àìṣe rẹ̀ kò ní ẹ̀ṣẹ̀ bákan àwọn amúrónù but náyù àrípé ntọ́jà ká sẹ́yìn ni pé àrípé anabisala salam ó ó restrict pé n tó ń bá ní ká ṣe tó bá jẹ́ pé ní amúrò bá ní ó fi isti tọ́ àṣì pé bá a bá ṣe lágbára mọ́ àmọ́ nígbà tó débi pé ní a má ṣe ànáyù pé ntọ́ bá ní ká má ṣe yìí òun kò sí agbára ń bẹ̀ o sọlá àfààfẹ́ wa dèrà kò wí pé anayo akọwa minal amuri ntí ń jẹ́ abala pé ẹ má ṣe lé ẹ má ṣe lé ẹ má ṣe lé yìí ń lágbára òun lágbára púpọ̀ ju ẹ lọ torí pé anusọ̀rọ̀ sálà wọn kò fi mọ́jà mú pé bẹ́ẹ̀ bá lágbára sí i yìí tó ní ìdí agbára òun ni tó bá ní ká ṣe ó ní akírun ni o ó ní agbàwẹ̀ ni o ó ní akayọ zaka ni o ó kalọ hajj ni o ó ní kasorisi nǹkan yìí tá ní ká ṣeun òun là á máa wípé ní sọ lágbára rẹ̀ tọ́ba ṣe tọ́ba lágbára rẹ̀ la yukallifu Allahu nafsan illa wusaha àmọ́ ànáyù ẹ má ṣe yíwọ̀n ò sí má jẹ̀mú bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ ẹ má ṣe pátá látòkè délẹ̀ kò sí tọ́ba lágbára ń bẹ́ẹ̀ má àyìntì lágbára ni rárá kò sí ń má ṣe zina kò ságbára bọ́ bá lágbára ò sí ń bẹ́ẹ̀ yíwọ̀n má gbowó rìbá owó tí ẹni increment tí yìí ò lè justify táǹpẹ̀ rìbá náà nù bó o ní one thousand also with the one thousand one that one naira lórí lórí one thousand béèyàn ò bá ti lè justify rẹ̀ rìbá ni àmọ́ béèyàn bá ti lè justify rẹ̀ kò ṣe rìbá so anagba sára ni ká má jẹ so gbogbo ntọ́ni a má ṣe òun kò sí má jẹ mú bọ́ bá lágbára ń bẹ tó láàṣẹ yẹn gbọdọ̀ fi lẹ̀ ni èyí tí a máa ṣe májẹ̀mú babalágbára òun ni ìtóní ká ṣe kọ́nà sọ yìí pé ní yáyọ lẹ́dẹ́ ní amànú taqullah haqqa tuqatihi tó ẹ̀páyà ọlọ́run bá ṣe lágbára haqqa tuqatihi ní pápá ìbẹ̀rù ọlọ́run bá nínú àyà míì sọ pé ní mastata'tum taqullah mastata'tum ẹ̀páyà ọlọ́run bá ṣe ní agbára mọ́ bákan náà àwọn àfáà tó máa ń sọ tó bá fẹ́ sọ nípe lára àwọn hadith yìí tá bá fẹ́ ṣàlàyé báàbù dùá ni pé ojú ọ̀nà bá a ṣe máa ń ṣàdúrà bá ti máa ń bẹ lọ́hùn tó wọ́n máa ń sábà sọ wípé tá ń sọ nípa àwọn àdábù dùá àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún àdúà nínú rẹ̀ ni fáìlù tọ̀ àti ká máa ṣiṣẹ́ dáadáa pé à ń kírun ká wá fi irun tá a kí ká fi bẹ lọ́hùn lára àdábù dùá ló wà ayọ sàká agbàwẹ̀ àtòríṣiríṣi àwọn nǹkan míì a lè fi àwọn aṣẹ́ dáadáa tá à ń ṣe káwọn fi bẹ lọ́hùn bàbá wa ní pẹ́ bọ̀tí yìí tó wá dáa jù ní ìtò lágbára tí àwọn fi bẹ lọ́hùn jù òun ni tariku muharramat ìtọ́lọ̀ ní kámọ́ṣe tá a fi ilẹ̀ hùn torí pé òun ló ṣòro ṣe òun ló ṣòro ṣe torí pọ̀lọpọ̀ nǹkan tí ṣẹ̀dá ní kámọ́ṣe yìí àwọn nǹkan tẹ̀mí máa ń ẹ̀mí máa ń sábà tí máa ń wo ẹ̀mí ni ẹni tó bá wá lágbára àti ja ẹ̀mí ara rẹ̀ lógun tí ò ṣe é àwọn àfààní pé ni tí ìwé náà bá tẹ́wọ́ sọ́ ọlọ́run wípé ọlọ́run ìwọ lọ́lọ́run ní mọ̀mọ́tí òun sì òun ló sì fẹ́ẹ́ simple jù wọ́n ní ká má jẹ rìbá ọ èsì mú wọ́n ní ká má gba owó èlé òun sì ló common jù láwùjọ ìbẹ̀rù rẹ̀ ni ò kí òun ni ò ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lára àwọn nǹkan tí wọn fi ń bẹ lọ́wọ́ ni àwọn afáàní pé lábẹ́ hadith kà yìí yìí àtàwásólò bìtẹ́ríkì muharramati min akọwa ìjábàtì dàwátì káfí ntọ́lọ̀ ní ká má ṣe káfí ilẹ̀ nú àwọn èyí tó ọ̀nà tó yájú tọ́lọ̀ máa fi sábà gba àdúrà ni so máa nà háìtọ̀kùn ánìfàṣẹ́ nìbò ntí n bá ní ẹ má ṣe ẹ sí i awa ma amartukum fa'tu bi mastata'tum tí n bá nífẹ̀ẹ́ ṣe bàbá lágbára rẹ̀ má ṣe. so nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́lá àwọn àdéhùn yìí ni wípé anabi ní pé sallallahu alaihi wasallam nun nǹkan tó pa àwọn ará wájú run òun ni kathratu su'ali ìbéèrè oríṣiríṣi ìbéèrè so lábẹ́ ilé àwọn afa àwọn ni pé ni yukrahu in lam yakun yuhram pé kò dáa kéèyàn kí ìbéèrè yẹn kó máa pọ̀ jù àwọn wá fi káyèdè sí yìí ni pé wọ́n restrict ẹ̀ pé ní àwọn àgbéèrè tó yẹ pé ní àwọn hypothetical questions nǹkan yẹ pé ní kò ṣẹlẹ̀ kò sí likely kó ṣẹlẹ̀ kí n máa wá béèrè rẹ̀ fàpèjúwe irú ìbéèrè kan tí ẹnìkan béèrè àdé atharu eh, hajarul aswad èyí tó ń rí umaru abdullahi ta'ala ni wọ́n béèrè wípé ní ìrẹ́ umaru gbà tọ́run ṣe tàwáfù òun rí ọ wípé ọkíìsì hajar al-aswad Umar wa ni pé bẹ́ẹ̀ ni òun kíìsì torí pé òun rí anabi sallallahu alayhi wa sallam táwọn fi wá ṣe hajj rẹ̀ so òun ti wá mú ní gbogbo àtọ́nà bá ti wá fẹ́ ṣe òun kíìsì òun àtọ́nà bá rí kíìsì òun rẹ̀ arákùnrin wa ń bèrè wíwé bèrè wípé tí ò bá ṣe hajar al-aswad ń bẹ̀ ńkọ́ mọ́ tí ò bá ṣe ń bẹ̀ àbí tí èèyàn bá pọ̀ tí òun bá lè débẹ̀ ńkọ́ bóyá eh, òun fẹ́ lọ bẹ̀ ẹsẹ̀ ń ẹsẹ̀ ń yẹ̀ ó ṣàwọn oríṣiríṣiríṣiríṣi Umaru wa ni pé ra'aytu nabi sallallahu alaihi wasallam qabbalahu fa qabbaltuhu mo rí i pé anabi sallallahu alaihi wasallam ó kíìsì ẹ̀mí náà sì kíìsì ẹ̀ arákùnrin tó wá béèrè pé láwó láwó láwó pé tó bá ṣe tó bá ṣe Umaru wa ni pé ni dáa anka wa láwó li ahli Yaman sọrí láwòláwò yìí ò kan àwa àwọn ìbéèrè rẹ̀ èyí tí ò bá ṣàǹfààní ni ọ béèrè àmọ́ àwọn ideological questions wáyé pé ní èrò táwọn wá formulate rẹ̀ so ṣẹ̀rí àṣẹ léwọ̀ fún wa ká máa béèrè torí pé àkọ́kọ́ náà yóò kíìpù àwọn tí wọ́n máa dáhùn question yóò kíìpù wọn bísí ní tí ó sì ṣàǹfààní kankan níbẹ̀ yóò kíìpù wọn bísí ènìyàn ẹlẹ́ẹ̀kejì yóò tún wá jẹ́ kí wọ́n máa jìnnà sí kìtáàbù lọ́wọ́ ọ̀sán ẹ̀tọ́ nàbí sálàmù sálàmù gẹ́gẹ́ bí yorùbá náà ti máa sọ wípé ní ẹ̀sìn pọ̀ ńlẹ̀ tayọ sáwí àwọn àbẹ̀rẹ̀ tó dá ń bẹ ńlẹ̀ táwọn ò tí ì rí dáhùn wọn wà máa kípa ara wọn bẹ́sẹ̀ pẹ̀lú àwọn sọ pé ní kò ṣẹlẹ̀ òun kà fọ́ọ̀mù ẹ̀ lórí lásán ni ẹlẹ́ẹ̀kẹta ni wípé yóò padà máa wá dá misunderstanding sílẹ̀ láàrin àwọn onímọ̀ torí tó bá ti sọ pé ní kò sẹ́rí fún un eníkálukú ó máa bẹ́ẹ̀sì argument ẹ̀ lórí ẹ̀ lórí làákàyè rẹ̀ ni kò sì sí sónà ọlọ́run bá lórí ẹlẹ́ni tó bá pé ní afẹ́ máa lo làákàyè làákàyè méjì ò lè papọ̀ láéláé yóò máa yàtọ̀ náà ni tó bá tó wá di wípé ní àáfàá alágbájá òun wí eléyìí àáfàá làkàṣègbè òun wí eléyìí so wọ́n takora wọn lábẹ́ wípé kò sí ẹ̀rí so yóò di wípé ní àwọn pàápàájọ láàrin àwọn ọmọ akéwú wọ́n máa gbé ilé wọ́n máa gbé tàn so yóò padà wá fẹ́ dá sáfù àwa mùsùlùmí tọ́lọ̀ ní pé káṣe lọ́kàn yóò padà fẹ́ dá so fún àwọn eléyìí àwọn àfáàní pé ní ká jìnnà sí lábẹ́ bẹ́ẹ̀ yóò wá túmọ̀ sí wípé àwọn àbẹ́ẹ̀rẹ̀ míì náà mẹ́ta pé ó ṣe é sí tí ò tí ì ṣẹlẹ̀ àmọ́ ìbéèrè tán bá béèrè nípa rẹ̀ yóò ràn wá lọ́wọ́ yíwọn àwọn àfa òta kò ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn afọ́kọ̀ àwọn jurist kéde pé wọ́n lòdì sí àwọn nǹkan téèyàn bá rò wípé ó lè ṣeé ṣe kó sa mùsùlùmí láǹfààní torí lábẹ́ gbogbo àlàmọ̀ yìí nínú ṣẹ̀ríà a ní majorly school of law mẹ́rin ètò popular Hanafi school of law Maliki school of law shafi àti ambali rahimahu rahmatan wasi'a gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí yìí kì í ṣe pé wọ́n jòkó wípé àwọn fẹ́ establish ẹgbẹ́ àbí jàmá wọ́n jòkó pé kìtáàbù ọlọ́run àti sunna nabi sallallahu alaihi wasallam náà ni wọ́n jòkó bá ti ń jòkó yìí náà ni wọ́n ń ṣe àlàyé rẹ̀ lábẹ́ àlàyé wọn náà ló di pé ní àwọn ọmọ wọn wọ́n kọ̀ǹpáìlì Eh, àlàyé wọn ni àti fatwa tán bá ń ṣe ìdáhùn sáwọn àbẹ̀rẹ̀ tán bá ń ṣe tó ló padà wá di eh, madhabu lónìí gbogbo alamọ̀ wípé náà àwọn madhabu mẹ́rẹ̀ẹ̀rin yìí ìkànnù wọn Baghdad ló ti Imam Abu Hanifa Baghdad Iraq tòní Baghdad tó jẹ́ capital Iraq tòní ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ti ń kọ́ àwọn èèyàn ní kéwú Baghdad sì ní nígbà náà títí di òní open community open society ni so àwọn bìlífù nínú eh, pé kásá máa try àwọn ìbéèrè tó yẹ pé ní eh, àti tó tà àti tí ò tọ́ so Abu Hanifa ọlọ́nsìbùn ní ọlọ́nbùn náà nírọ̀lá akẹ́gbẹ̀tọ́ pẹ̀lú náà gbé dàgbà so òun òun sábà máa ń máa ń welcome oríṣiríṣi àwọn irú ìbéèrè báyìí débi wípé àwọn àfáà náà pàápàá mọ́ Malik kí wọ́n máa ń wá sí àti àbá ti béèrè ìbéèrè tó wọ́n ti pọ̀ lọ́dọ̀ ẹ̀ yóò béèrè pé ní abagidadiyun anta ṣé ara Baghdad ni wọ́n ni síbẹ̀ lọ ti wá torí pé àwọn ni wọ́n gbajúmọ̀ nígbà náà pẹ̀lú irú àwọn àbẹ́rẹ́ o ṣùgbọ́n àwọn àbẹ́rẹ́ tí Abu Hanifa àtàwọn ọmọ kéwù rẹ̀ dáhùn gẹ́gẹ́ bí Abul Hasan àti Muhammad bin Abi eh, eh, eh, Shaybani so ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àfa wọn wọn recognize wọn sì wọn sì appreciate effort wọn tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn àbẹ́rẹ́ wọn ní tó ṣe àǹfààní ni so àwọn yìí wọn wọnú. No, yí hadithu tí tá a kà yìí ẹ̀yẹ ká ká má pẹ̀jú yẹ kan wá nínú àwọn ìbéèrè tí mọ́mọ́ Abu Hanifa ti dáhùn láyé rẹ̀ mọ́mọ́ Abu Hanifa kú ní one hundred and fifty hijira ni pé ọgọ́rùn-ún kan àti àádọ́ta lẹ́yìn tani sọ̀rọ̀ sálàmù ṣe hijira tán ló kú ọdún tí wọ́n bí Imam Shafi'i òun lọ Imam Shafi'i wọlé wọ́n wá bí lọ́wọ́ rẹ̀ gbà tó ń túmọ̀ ayawa ala kulli dhamirin nínú àyà hajj pé àti gbogbo àwọn alákòlè dọ́ọ̀mì rẹ nígbà náà kàtà máa ń tuni wípé àwọn yóò padà máa lọ hajj lórí nǹkan tó yẹ pé ní inú rẹ yóò rí bákan yóò rí bákan yóò rí bákan wọn á bí wọn máa bú hànífà pé àti ìmọ̀ irú nǹkan náà bọ̀tí ń tó lè yé wa lónìí ó ní ẹyẹ pé ẹni tó bá wá lọ Mákà tó gun ẹyẹ lọ Mákà ó gun ẹyẹ ṣáà pé lára àwọn hypothetical question náà lónìí náà tó wá gun ẹyẹ lọ Mákà ẹyẹ wọn wá sọ̀kalẹ̀ kò sọ kalẹ̀ but kò gbé tayọ fàpèjọ njọ àràfá ẹ̀yìn sáà ń gbé káàkiri àràfá náà ní gbé kórè àràfá ọ̀dọ́ tó di òórùn wọ̀ tán ó gbé kó ń bẹ̀ ó gbé lọ sí mọ́sídàlífà ó sì wà lórí ẹ̀yẹ náà ó tún gbé sọ̀rọ̀ gbàtọ́ wá dé mìíràn wá sọ̀ kalẹ̀ a rè pé ní àràfá ẹni yóò sọ̀ kalẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò kalẹ̀ ní mọ́sídàlífà ẹsẹ̀ rẹ̀ ò kalẹ̀ àràmọ̀nà ló tún lọ gbé kalẹ̀ àbúrò ànífà nam láwọ̀ hajjuhu pé irú ẹni bẹ́ẹ̀ ní hajj ìtẹ́yẹ tó wà lẹ́rìí ẹyẹ lẹ́yìn ẹyẹ ní fa trout ní Muzdalifa trout ní ẹlọ́tọ́ lọ́ọ́ fẹsẹ̀ kalẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ wà ní orí ẹyẹ wà ní hajj ó tọ́ so kí ló fà á torí wípé ní kẹsẹ̀ yẹn ó kalẹ̀ kò sínú májẹ̀mú kẹsẹ̀ yẹn ó kalẹ̀ láràfà àbí kẹsẹ̀ yẹn ó kalẹ̀ Muzdalifa kò sínú májẹ̀mú táàjì fi ń pé do tíyẹn bá lágbára rẹ̀ òun ní nọ́ọ̀mù torí pàṣẹ sọ̀rọ̀ sálà bàtà náà sọ̀rọ̀ sálà ń ṣe àjì ti ẹsẹ̀ rẹ̀ kalẹ̀ wọn dúró lára àfa wọn dúró ní Muzdalifa àmọ́ tó wá tẹ̀ wá ápùn wípé nǹkan kan ṣẹlẹ̀ tẹ́yìn ò lè tẹ́yìn ò ẹsẹ̀ yìí ò kanlẹ̀ ṣé àìkanlẹ̀ ẹsẹ̀ àìbalẹ̀ ẹsẹ̀ ǹjọ́ ó bá jìjẹ́ bí àbá nípa ni pé kò bá jìjẹ́ subhanallah lẹ́yìn àìmọye ọdún more than one thousand three hundred years later nígbà tí kéèsì àwọn security men personnel tí wọ́n surveillance tí wọ́n ń wà nù pléènì ní àràfà ní mìíràn àdìpọ̀ àkàmọ́ àwọn wà nù ẹlikọ́pítà tá a máa ń fi máa nítọ̀ kìíní ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ẹ̀mí bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń ṣe ájì wọn ò sì ní sọ̀kalẹ̀ nu orí ẹ̀ wọ́n wà so àwọn mìíràn wáyé pé ní eh, wọn ò lálàáfíà nínú ambulance náà máa ń gbé wọn sí lára àfàtúrà ọ̀tàrà fábẹ́ ni wọ́n ti ájì wọn nínú ambulance wọ́n ti ṣe wọn sọ ní Muzdalifa fáwọn fáwọn tẹ̀lé mi wáyé pé ní àwọn mìíràn wáyé pé ní gbogbo ọjọ́ ájì àràfá eh, ni Muzdalifa ni mùnà ọjọ́ mẹ́ta ta mùnà ní ambulance wọn wà ẹ̀rì pé ilé ìwọ̀n jáde so lára nǹkan táwọn afáàlú náà ni wípé ní fatiwa Abu Hanifa tó ti ṣe láti gbà wọn ìtafẹ́fà ni pé àwọn àbéèrè tábà ní wípé ní ṣẹ̀ríà kọ̀ fún wa ká máa béèrè béèrè tí ò ti ṣẹlẹ̀ èyí tí ó bá ṣe àwọn mòmìnira láǹfààní ṣẹ̀ríà ò ní ká máa béèrè yùn àmọ́ àwọn àbéèrè wípé táwọn náà ìkókò lè ṣẹlẹ̀ pé láàsà máa lọ akẹ́nìkan máa bẹ̀rẹ̀ wípé ní tọba síwájú mọ́sálásí ọkẹ́ bàlíyà ẹlẹ́kẹ̀jì nù pé ìbéèrè tó wáyé pé wá tó ń kó bàlíyà sínú tó kó àlùbá sínú ntí ò dá tọkàn kọ àgbọ̀rọ̀ máa béèrè rẹ̀ kẹ́nìkan máa béèrè nísìsiyìí pé tọba síwájú mọ́sálásí yìí ti sílẹ̀ dẹ́kì mọ́sálásí bá jálé wa lórí nísìn tó tó yẹ pé sùnbẹ́ nu wa bàbá àtọmọ àtìyàwó tó gbogbo wọn kú táàmì tó kọ́kọ́ kúkúra wọn bóun ni wọ́n ṣe pé gún wọn lápèjúwe so eléyìí òun torí pé ó ní bàlíyà nu násù ni pé a gbọ́dọ̀ béèrè ìbéèrè tó bá kó bàlíyà sínú ìtókò àlùbá sínú so àwọn afásọmọ sábà dákọ hadithu uh, algeilan àti sáàdù ibùnà ọ̀bàdà sáà pé àwọn onímọ̀ ilé ibà nẹ́bí yìí pé ní rí anẹ́bí sọ̀rọ̀ sálàm kí ni ìdájọ́ ẹni arákùnrin kan tó wọlé ń bọ̀dẹ̀ jẹ́jẹ́ láti ta yábíyá láti ibi iṣẹ́ láti ibi títí ń bọ̀ ni ó kàn wọlé ó sì bá ọkùnrin kan pẹ̀lú ìyàwó rẹ̀ nínú ilé kí ni ó ṣe gbàtà kọ́kọ́ béèrè àdìsí ìbéèrè yìí anásọ̀rọ̀ sálà ń gbé ojú rẹ̀ torí pé bàláwò ni tí ò dá lọ́nà kó sọ à ń bẹ̀ àlùbá ni tí ò ń tọ́ka kọ̀ ni ànábì ṣe àwọn sọ̀bẹ̀ là ó sì gbé ó ti kátí wọ́n tún wá bì í wọ́n tún béèrè sọ ànábì ò dáhùn títí wọ́n fi lọ bó wá ìdíjọ́ kẹta ìdíjọ́ kẹrin rọ́ọ̀ sọ wípé ní fàbtólìyà àhàdóhùn bíbá sáàlà n tó béèrè níjẹ̀ta ọlọ́run sì sàdáhùn fún sọmọ ẹ pé ní gbogbo tó bá jẹ́ bàlíyà káwọn béèrè rẹ̀ so èèyàn gbọ́dọ̀ máa béèrè yìí pé àti wàá gbọ́ ní sùtọ̀ ń fẹ́ travel o sùtọ̀ ń bá tó travel yìí tó ń bá kó lójú àná ńkọ́ àà yíyan ó kára ó takò sóun nàní sọ̀rọ̀ sálàm yálà wọn àyíṣà ni wípé ní káànù nàbí sọ̀rọ̀ sálàm yọ̀ ọ̀jìbù àlùfáàlù ànábì ànábì fẹ́ràn fáàlù níta ń pè ní fáàlù ni pé kéèyàn máa dábàá dáadáa nbàtí lára àwọn kọ́ọ̀tà yorùbá tó dáa sínú yorùbá wọn ní culture ẹ̀rí pé fápẹ̀jú yìí ní síbí yorùbá lówó lọ́wọ́ yorùbá ò ní sọ wípé ní àyìn ní sẹ́yìn lówó lọ́wọ́ yorùbá ò ní pé owó pọ̀ lọ́wọ́ mi ni tó bá rẹ̀yìn ń sọ wípé ní ara rẹ̀ sì le dáadáa ó rẹ̀ nù bí wọn bá tẹ tóorùn bá mú tó bá tó ilẹ̀ bá ń jó yẹn wọn ní pé ilẹ̀ tútù so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórúkọ àwọn arúgbó nǹkan báyìí dọ́arí ní àwọn àwọn sàbábò níta sọ pé ní tọ́wọ́n kọ̀ǹdẹ́mù rẹ̀ wọn ní pé torí pé ó kó irọ́ sínú eléyìí ò sínú. <laughs> so lára fáàlù ló wà alifáàlù ní sọ̀rọ̀ sálẹ̀ yujibu alifáàlù kalimatu tayyiba kí èèmọ̀ sọ̀rọ̀ tó dáa so èdè kékeré máa wá béèrè àwọn ìbéèrè tí ò tí aburú wà nù rẹ̀ eléyìí kò dáa so kéèyàn ó jìnnà sí tẹfẹtẹfẹ then àwọn àfáà tó wá sọ yìí pé ọ̀nà méjì ló pín sí àwọn tí ó máa béèrè ìbéèrè àti àwọn tí ó máa dáhùn ìdáhùn gan náà so náfà ṣe pé gbogbo onímọ̀ káwọn náà gbìyànjú bí ẹni tó bá béèrè béèrè tó béèrè nǹkan tí àti òye kó béèrè so àfọ onímọ̀ náà tó da ni wípé kò sàlàyé tó bá dìgbà mi má béèrè irú béèrè bẹ́ẹ̀ mọ́ àmọ́ tó bá ràn yí pé ní ìdáhùn irú béèrè bẹ́ẹ̀ yóò sàǹfààní fún wọn lè dáhùn lóde wọn bí bí ọlákẹ́rẹ́ sì wá bí ó sì mọ sọ́ọ́sì tó ń mú àpèjúwe náà wá ní lóríṣiríṣiríṣiríṣi arákùnrin kan tó wá nípa Ànábì tó bi wípé ní aina abi pé òun bàbá òun wà àníwèé kọ́kọ́ dá lóhùn sallallahu alaihi wasallam bàtà tó wá insisti ànábì ní bàbá rẹ̀ ń bẹ nínú náà ẹni tó wá di ẹni tó tó béèrè ọ̀rọ̀ ló wá di ẹ̀gbọ́n àbá tó máa ara ẹ̀ náà sì ní kọ́ńtà sọ wa pé látẹ́sí àlọ́ àná àṣìyá à ẹ má béèrè àwọn nǹkan tó bá ti lọ ẹ má béèrè tílíkà ọmọ tó ń kọ́ ọ̀dẹ̀kọ́ láti làhámà kásábàtì wà lákòómà kásábàtì àwọn yìí ń ti lọ ẹ fún wọn lé àpẹlú iṣẹ́ wọn tá à ń ṣe kọ́dà tó bá kú sí kèfèrí because arákùnrin bàbá rẹ̀ kánú sọ̀rọ̀ sálọ̀ kó tó kò àdábì ọba aláyé sọ̀wọ́n eléyìí ohun ahálòfin tọ́ra ni wọ́n ọlọ́run lọ́wọ́ bí ṣe ìdájọ́ títí wọn so wọn á lè ba wọn pé tọ bàbá òun náà ń bo bọ́n bàbá òun wá ànábì sì fún wọn pé bàbá rẹ̀ fi nàr bàbá rẹ̀ ń bẹ nùnà tó bàtà sọ̀rọ̀ sálọ̀ wá rí wípé ó rí bákan náà pé ní abiwa abuka fi nàr àdìsí òun wa nígbà táwọn mú àpèjúwe àwọn ìbéèrè tánà bí bí ẹ̀nà sọ̀rọ̀ sálà tí ò yẹ ká béèrè wọn ni irú àdìsọ náà ní sí abiy abuka finnar pé bàbá mi àti bàbá rẹ̀ ń bẹ nù ná sọ àdìsọ sọ̀rọ̀ sálà ń sọ lóòótọ́ ọ̀kì wá ṣe wípé àáfàá náà àdìsọ tí wàá sọ di point of discussion rẹ̀ ní pin tá a fẹ́ sọ lónìí ni àdìsọ sọ̀rọ̀ sálà tó sọ pé ní abiy abuka finnar là eléyìí ò tọ́ sọlọ́fà yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá so wọ́n rí pé ní láì fi ní sápòjúwe kí onímọ̀ kan àbí dáhìn kan tó pẹ̀rẹ̀ ní ẹni tó ń pèkó sójú ọ̀nà ọlọ́run ọba tó bá fíìl pé bóyá bàbá òun ó ṣe nǹkan kan tí ò dáa kú èyí pé wàá máa celebrate bàbá rẹ̀ pé bàbá òun bàbá òun kú sí kèfèrí so eléyìí ò dáa so èyàn gbọ́dọ̀ mọ irú àwọn àdéhùn èyàn ó mọ àdéhùn tó ló fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ kì í ṣe pé lóyún máa kọ́ àwọn èèyàn ní gbogbo ta gbangba wípé ànábìsọ̀rọ̀ sálà ni pé bàbá òun bẹnu náà sẹ̀mọ̀ kódà tí wọ́n bá sọ níbi tí àwọn sófin bá ti pọ̀ so tán bá sì lẹ́ ń pure water so kèsè sófin nìkan ọ̀rọ̀ àtàbà sọ lọ́dọ̀ àwọn alùsùnà náà so because kò kò make sense ten kí ni kí láǹfààní ẹ̀sìn àǹfààní ẹ̀sìn tá a fẹ́ mú látara kí ẹ so sọ̀rọ̀ àdéhùn bẹ́ẹ̀ so lọ́nà ló fà tó yẹ pé ní àwọn pápájọ làwọn sàábí wọ́n máa ń wọ̀nù àwọn onímọ̀ gan àtàwọn onímọ̀ ni àtàwọn máa tán gba kí ó lọ́dọ̀ wọn wọ́n máa ń pe irú àwọn kéèyàn lóun fẹ́ máa mú tuntun tuntun tuntun wá wọ́n ń pè ní fitina wọ́n ń pè fitina so imam uh, uh, uh, ali radiyallahu ta'ala anhu ali radiyallahu ta'ala anhu kò sílẹ̀ bí ká pé ali ní ìmáàmù ọ̀tá àwọn sábà sọ̀rọ̀ fún pa wípé ní àwọn aṣáà náà wọ́n ń pè ní ìmáàmù pé bẹ́ẹ̀ kọ́ kò sílẹ̀ bí kéèyàn ó pè é tẹ́yìn ó pe ali radiyallahu ta'ala ní imam ali so abu imam abubakar siddiq imamu ni Usman bin Umar bin Khattab ìmáàmù ni Usman ìmáàmù ni so kí wọ́n wá pé àwọn yòókù mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n máa pè wọ́n ní ìmáàmù kó wá pé Ali nìkan ní ìmáàmù ni òní òótọ́ alimami adara radiyallahu ta'ala anhu sọ pé ní gbàtọ́ wọn hadara àwọn yẹn ní fitanan pé sawfa tarawna fitanan pé àwọn fitina kan ń bẹ tí ó de tí ó pọ̀ ẹ ṣọ́ra o ibi tètè ń sọ umar wa ni pé wà má dáka ya ali káàní fìtínà náà yẹra ali radiyallahu ta'ala anhu faqala idha tufukkiha li ghayri din wa tu'allima li ghayri al-amali والتمست الدنيا والتمست الآخرة بالدنيا والتمست الدنيا بالآخرة والتمست الدنيا بالآخرة màmá Ali ní pé nǹkan mẹ́ta lèyàn fi ma lèyàn náà àwọn fitinà tẹ́yàn ṣọ́ra fún sọ pé fitinà ni òní pé ká rí onímọ̀ sàmìtọ́lọ́n sọ ni pé ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn àfáà ló yẹ kán máa bẹ̀rù ọlọ́run ọba jù kọ́ wá di wípé ní idhan nasa tafaqahu tafaqahu li ghairi din pé wọ́n ń kọ́ fíkìú ni gbogbo nǹkan máa ń wọlé kọ́ ni wọ́n ń kọ́ kì í ṣe pé torí ẹ̀sìn torí wípé lágbájá òun náà ló kọ láwùjọ sọ̀rọ̀ náà fẹ́ ló kọ láwùjọ òun ni fìtínà ni. wa tu'allima li ghairi amal kọ́ ẹ pé ní ìmọ̀ tá a fẹ́ máa lè kọ́ a fẹ́ kọ́ kì í ṣe pé ká lè fi ṣiṣẹ́ ṣe kó lè bá àwúlò fún àfi fún àwùjọ wa kọ́ so fìtínà ẹlẹ́ẹ̀kejì nu wàltómísátì al-akhirah àwọn iṣẹ́ tó yẹ kéèyàn ó máa ṣe nítorí tọ́lọ́run ọba pé lámọ̀ wá ṣe wáyé pé ní torí torí ayé ni so fitina ni irú àgbọ́lọ̀ yìí náà asọ̀hábíyù jalil abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu náà sọ bẹ́ẹ̀ pé ní tarakabu fitana ẹbẹ ẹ múra kalẹ̀ fáwọn fitina kan tí ó dé wọn bí náà yìí pé ní kí àmì ń gbà náà ibn mas'ud ni pé ní ìdá qallati umanaukum wa kathurati umaraukum idha qallati umanaukum wa kathurati umaraukum wa idha qallati afuqahaukum wa kathurati qurraukum وإذا ابتغي العلم لغير الدين والتمست الآخرة بالدنيا فتلكم فتنة fitina ni ntọ́n wo ni wípé rabi allahu ta'ala anihu ranka tá a sọ̀ra fún wípé ká sọ̀ra ní ìbà tó bá ta wípé ní àmánà kọ́látìl ọmọnà òkun àwọn tí wọ́n ní àmánà láwùjọ wọn kéré ẹ̀bùn táwọn sọ̀rọ̀ àmánà àpọ̀lọpọ̀ àmánà ròyìn pé bóyá ìgbà àfipamọ́ pé àfi one thousand sí àlọ́wọ́ kó sì dá padà bẹ́ẹ̀ ni ara àmánà ni òtún lára àwọn àmánà tó tún pọ̀ ni wípé kí ni ojúṣe tẹ́ni kó yẹ kẹ́ni kọ̀ọ̀kan ó ṣe ọkọ nù ilé kí ni ojúṣe kó yẹ kó ṣe ẹ̀tùjá ìyàwó rẹ̀ tùjá àwọn ọmọ rẹ̀ tí ò bá ti ṣe bọ́yá àmánà ó ti ju àmánà nù bẹ́ẹ̀ náà ni obìnrin náà ìyàwó nù ilé kí ló yẹ kó ṣe tóun náà bá ti ṣe ó ti ju àmánà nù bẹ́ẹ̀ náà ni òṣìṣẹ́ gbogbo oníṣẹ́ àbáńtí ń tajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí tó yẹ pé ní agreement ni pé òun máa dé ibi iṣẹ́ láago mẹ́jọ tí ò bá dé ibi iṣẹ́ láago mẹ́jọ tí ò sì ní reason so ó ti bàyà àmánà bàyà àmánà ni so náà wàá fi kún pé kódà irú ẹ̀ náà ó wà lára wailun lil mutaffifin sọ̀rọ̀ táwọn bá ń tún ọjọ́ òun táwọn bàbá wa bá ń tún ni pé ní ègbé kó máa bá àwọn táwọn máa ń jin ẹ̀ òsùn wọn kù ẹ̀hẹ́ gbogbo òṣùwọ̀n nígbà náà táwọn fi ń àpòjú ẹ̀ ní pẹ́pẹ́rẹ́gi torí pẹ́rẹ́gi náà ń pè ní òṣùwọ̀n ilẹ̀ Yorùbá ní tó common nù lónìí àti ní àwọn modern measurement gbogbo measurement tá a bá ń lò lónìí náà láti fi measure nǹkan tí wọ́n bá ń reduce ẹ̀ lọ́nà tí ò tọ́ so wẹ́ẹ́ mùtàfẹ́fẹ́ ní ọ̀bọ̀n náà tó àǹtí wọn ọmọ sùn wújú yìí pé ní ìrákọ́lá tí ó mà ná òkun àwọn alámàánà tó bá ti pọ́n bá ti kéré wàkàtúrà tí ó mà òkun tó wáyé pé ní àwọn arí fulan amir fulan amir fulan amir fulan amir subhanallah a rí pé lónìí yìí ń bá wa wí ó bá wa wí dáadáa so pàápàá jùlọ àwa shababu amir fulan amir alikora ni amiru one amiru two amiru three amiru oríṣiríṣi amiru ló wà tàbí eléyìí nǹkan kọ̀ndẹ́mù kì í ṣe pé níta sọ pé kò tọ́kọ̀ ó tọ̀ o kí ẹ ká ní amiru sunna ni o torí pé níta náà sọ̀rọ̀ tá a sọ pé ní kára tí yẹn bá ń travel gan tí yẹn bá ti lè pé méjì ẹ̀yìn méjì òun ẹ a leader láàrin yín àwa méjìlá ń travel tọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀ máa jẹ́ aṣáájú nu travel sunna ni àmọ́ sunna bàbá ti mójútó eléyìí òun káṣí máa mójútó àmánà náà ntí asàrò ń kọ́ wa nù so ká má jẹ́ wípé àmánà wa kó kéré káka máa wá ní umara torí pàpọ̀lọpọ̀ gbà náà akàrí pé àwọn àmírù yìí gan náà àmírù ò gbọdọ̀ jàǹbá àmánà tí wọ́n ti ń jàǹbá àmánà so ó ti ń takò sunna bákan náà idha qallat fuqaha'ukum àwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yé dáadáa fíkì ohun tá à ń pè ní fíkì náà ni pé ẹni tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé rẹ̀ theoretically ó mà then practically ó sì ń lò. tó bá pa àwọn yìí máa tuntun wá ń kéré láwùjọ wàkàtò rántí kò rọ òkun but àwọn tó bá pẹ́ ní bá ń ka nǹkan masha allah tabarakallah ẹnu wọn dùn ní kíkà nǹkan yálà ń ka alukurani ni àbí ń ka hadithi ni tí n bá ń ka ẹ̀ nífẹ̀ẹ́ kó dákẹ́ àmọ́ bá ní sọ̀rọ̀ sọ́lá bó ṣe ròyìn àwọn kan wípé ní láàyò jáwézú hànàjírọ̀ òun kò táyọ̀ gògóńgò rẹ̀ tí fi ń wíwùn yẹmùrùkú nàmínà díìnì kàmá yẹmùrùkú rọ̀míyà tó mẹ́nà sáà pé ní ti ń gba etí ọ̀tún wọlé ní ti ń gbèsè jáde káfíńtà tó kọ̀ rọ̀ òkun yìí wò dáa ọlọ́mọṣẹ́ wa bẹ́ẹ̀ so àmọ́ n tó dáa ni pé ní bí kò rọ̀ bá ṣe ń pọ̀ kí fíkì náà máa pọ̀ bẹ́ẹ̀ ẹni pé léyìn òun ni àwọn àgbàlagbà ń jọ̀hún ní àwọn ní dáadáa ẹlòmíín náà àwọn ará ajọ́ òun kódà kò ká lálàrí délẹ̀ lálàrí tá n ka kéékèèké kò ká délẹ̀ but ẹnu wọn bá tó kà náà wàláì yóò sì ẹ mọ̀ pé yẹ ẹsẹ̀ eléyìí ó kà abanki sáà àgbàlagbà gbé tábà ń ṣe àlùwàlá jẹ́ kábà àlùwàlá lápẹ̀júwe ṣe mọ̀ nínú lálàrí sọ pé ní wọ̀tẹ̀kẹ̀lẹ́ lòlùmá ma imrori liyedi wa daliki min sunan lewudu abi gbogbo ayé ní ìsìlámà ń ṣe àlùwàlá káwá mú àwọn àgbàlagbà àwọn àgbàlagbà káwọn náà máa ṣàlùwàlá ẹ kí ìṣàlùwàlá méjèèjì àwọn ẹnu nǹkan kan wọn ni pé ní ọmọ omi níwọ̀n ní omi ọmọ wa fọwọ́ gbó gbogbo àti ẹ̀ bá ń bá lọ ìsàlẹ̀ tá a bá àgbàlagbà ń pàápàá jùlọ bá kí ó nu wọn ẹ máa omi kúrò ẹlòmíì mu omi wọn omi àlùwàlá wọn ní ẹ ní rí tó kí ló fà á fíkì òun ọlọ́run ni kó kó ṣe bọ̀tù lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kódà ìlòmíì ha àìmọye àdínsù lórí bọ̀tí bá ń sàlùwà lágan ẹlẹ́ máa rí tracy pé ah, kìíní ìsúná torí pé tẹ̀kí ló máa súnà ni débi pé àwọn àwọn sàbẹ̀gà tó ń rìpọ́ọ̀tù pé ẹ̀nẹ́sọ̀rọ̀ sọ́là níbi ká mọ̀ pé súnà ni dé wọ́n á sọ bí pé ẹ̀nẹ́sọ̀rọ̀ sọ́là a máa fi dèédé módù omi àwọn ibi lá a máa fi sọ́ àwọn fi ń wẹ òdìdí jẹ́nàbà láti emphasize wípé ká má ká má ká má ṣe ìṣọ́fún omi ká má waste omi lónìí àwọn òtí ẹ̀ mọ́ nípa ìpẹ́gbà tí àkọ́kọ́ àwọn òsì táàpù ni alimọ́sìn òdiwọ̀n yomi tá à ń lò ọ̀tẹ̀ eléyìí náà ká ká gbìyànjú táàpù alimọ́sìn ká máa pàdé káàbùrìdì tá tá tá fẹ́ lò tó tí tá a ṣe lò tàbí ni pé lára àwọn fítínà ìgbàna gbogbo nǹkan tá a kà kalẹ̀ yìí àti pé ntí a lè wí ni pé ìdàtò fókè àlèdè lègẹ́rì dín tí a bá ti kọ́ fíkì tó yẹ ká máa fi sọ̀rọ̀ ẹ̀sìn tó bá di pé àwọn fi ń jiyàn ni lègẹ́rì dín nínú. wà tó lè balẹ̀ ẹlẹ́mi lègẹ́rì amal a kọ́ ń tọ́jú pé ní afẹ́ fi sin lọ́wọ́n ọba torí pé káwọn pé alágbájá masha Allah tabaraka Allah ti máa ń tó máa ágìó báyìí àbí ti máa ń gbádùn agúmẹ́ntì ẹ̀ ni so fitina ni lọ́ra nǹkan tí hadith bẹ́ kí ká mójútó ọ̀nà ni so àbẹ̀lọ́n kí. Uh, kọlọ́n kó kó má jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ lé wa lórí nítorí sọ́nà lẹ́ẹ̀kan sí pé ní ìdá nahaytukum an shay tó ń bá ní ká fi nǹkan lẹ̀ ká jìnà sí pátápátá wa ma amartukum bihi fa'tu bima istata'tu àmọ́ tó ń bá ní ká ṣe yìí ń lásán pé ní istita'a condition ni bá a bá ṣe lágbára tó gbogbo ń tó bá ní ká má ṣe kò sí because àwọn afáàní pé torí wípé ntí sẹ́rẹ̀ bá ní ká má ṣe yìí ń wọ̀ bùkátà ságbára. Mamuti mutí kò ní di kéèyàn sọ pé òun lágbára àti má mutí má ṣe zìnà sísí rẹ̀ ló ní di istita òun ló ní di power torí pé yóò ní di kó waste owó yóò ní di kó waste àsìkò yóò ní di kó waste oríṣiríṣi nǹkan tí ó tún gbẹ̀sẹ̀ sí tí ó tún jìyà lórí ẹ̀ àwọn má ṣe ìyún ò di òṣè so àwọn àfáàmù wa ń béèrè béèrè kan wípé ntí ṣe arábáníkà má ṣe ọ̀nà àti fílẹ̀ ngan ọ̀nà àti fi nǹkan tó ní ká má ṣeun ọ̀nà àti fílẹ̀ rẹ̀ lára ìbádà ló wà but n tí ó wá ní kéèyàn má ṣe bóyá ó ti wá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wà ń bí ọ̀rẹ́ dí ọ̀rẹ́ dí ọ̀rẹ́ tó ti ń ṣe lọ́lọ́run tó fi mọ̀nà wípé àwọn ah, àwọn mọ̀nìkan má ṣe léyìí ṣé bóòlù tó fẹ́ jáde kó ń bẹ torí pé bóyá ìjáde kó ń bẹ ngan ni yóò tún imply wípé ni yóò involve haramu afáwọn ẹ̀pẹ́ no tó yà pé ní àníyàn kó fẹ́ jáde kó ń bẹ̀ ni fàpèjúwe ń tán ni pé ó wà nílé sinimá fàpèjúwe sinimá house àwọn ẹ̀pẹ́ ní kò tọ́ fáwọn mùsùlùmí kọ́ máa lè wo sinimá yóò sá kó nu sinimá náà ni ṣebí tó bá fẹ́ kó nu sinimá gbogbo ẹ̀ṣẹ̀ tí ń gbé nu sinimá nu sinimá náà ni ti ń gbé ẹ̀ṣẹ̀ náà ni bó ló ṣe afẹ́ ṣe àfààní pé no irú eléyìí ń tó gbé wọlé òun ẹ̀ṣẹ̀ àmọ́ èyí tí ó máa gbé jáde òun yíyún kìí ṣe ẹ̀ṣẹ̀ torí pé àníyàn ẹni pé ó fẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ni wà á máa láyà tí mò tárìkù ṣẹ́yí lábì fẹ́yìn lè yí fàfẹ́yìn lè hó wájibù ntí wọn bá fẹ́ fi ilẹ̀ tọ́lọ́run tí sẹ̀ríà ní pé èèwọ̀ ni ọlọ́run àtòjẹ́ ní pé èèwọ̀ ni àti fẹ́ fi ilẹ̀ gbogbo nǹkan téèyàn bá ṣe láti fi nǹkan òun lẹ̀ ọ̀ràn yẹn ni kódà tó pé ní èèyàn bá ń rò wípé nínú ẹ̀ṣẹ̀ náà ni so because a lè fi ilẹ̀ àfi jẹ́ pẹ̀lú ẹ̀ to ẹ̀rí kanu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà ni hadithu kọ́tìlù mi'a arákùnrin tó pa ọgọ́ ninety nine èèyàn nígbà tó pa ìdíje ninety nine ìbẹ̀rù ọlọ́run tó fi mi pé a ó máa yẹ tó bá ó wá lè bá arákùnrin kan ní àwọn ọ̀bádùn náà tá a máa ń sin lọ́hùn bọ̀tí ara eléyìí náà sì ni musiba lòun náà fitina lòun náà náà ni àti kanu hada atharu ali àti ibn Mas'ud pé fitina ni kéyì àkí kẹrà èèyàn ìbádẹ́ èèyàn kó ju ìmọ̀ rẹ̀ lọ tí ò dáa ni. àmàràkùnrin rò pé onímọ̀ kọ́ àrí pé kéjáde kó nu mọ́tálásí gbọ́ wá lè ba tọ́ ni pé òun ti pààyàn ninety nine òun sì fẹ́ túbá ìjọlọ́ ni lè bà tó bá ń bí wọ́n ni ninety nine kọ́dọ̀ ọlọ́run nígbà tó túbá rẹ̀ ni tí wọ́n ní pé tó bá rí fakammala bihi mi'a ó bá fi complete mi'a but ọkàn rẹ̀ sì tó ń dá láàmú náà pé àti wàá gbọ́ èèyàn ọgọ́rùn-ún wọ́n wá jù pé lágbájá kan bẹ níbi kan pé àáfà ò ní mímọ̀ ní kó lọ bá pàtó wàá dọ̀dọ̀ tọ̀rọ̀ ni pé àpé ọlọ́run foríjì ọ̀ tọ́lọ̀ sọ ni pé ní kólé àyèbádí ẹ̀lẹ́dẹ́ ní asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allah yaghfiru dhunuba jami'a ọlọ́run ti fọwọ́ ti dá ọlọ́run alukurani ọlọ́run ní kò ń pè rẹ ẹrú mi tọ́ ọ ti ṣe tí o da tayọ àlà àmọ́ ti bẹ́ẹ̀ náà o máa ń já kó nu kí ọlọ́run ọba o torí pé mi ọlọ́run ọba inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ ló máa ń foríjì jẹ̀mí ẹ̀ gbogbo ẹ̀ pé ọlọ́tọ̀ba ọlọ́gba tó tó bá rẹ̀ so àfáàn wá advice rẹ̀ pé ntọ́ wa ṣe ni wípé ìlú ẹ̀ṣẹ̀ tó ń gbé òun torí pé lómi ló ti lè bá àfáàn tó o bá débẹ̀ kó ń bẹ̀ jáde kó ń bẹ̀ wá lọ ìlú tí àwọn èèyàn ọlọ́run wá pọ̀ ẹ̀rọ ọlọ́run wá pọ̀ sí wá lọ bẹ̀ tó o sì gbà pé òun ó ṣe bẹ́ẹ̀ bí tó ti wá ń kó nílùú ẹ̀sẹ̀ kò tí ì jáde kó ń lù ń gan tọ́lọ́run ti ní kíkó ó dé ìlú ẹ̀sẹ̀ náà ló tún kú sí ọ̀gbà tọ́lọ́run rí àníyàn rẹ̀ wípé ní kòlóso níyà ni gbogbo tí ń ṣe with absolute sincerity ni so màláìka tí ń kọ ìyà òun ti dé pé ọmọ análélé yìí àwọn sì gbé ni màlẹ́kẹ̀ níkẹ́ náà dé hadith Abu Huraira fàtàkà sọ̀mà wọn bá di pé àwọn ń ṣe fanfa pé eléyìí ní pé ìkèésẹ̀ èèyàn tiẹ̀ èèyàn tó ń ní fa arisalallahu malakan ọlọ́run wá rán màláìka ni mojiza ni wípé kó ṣéèkì ilẹ̀ kó sì jẹ́ ká màláìka kan lè sọ wípé ó kì í tàṣe ni pé káwọn kan mẹ́sọ̀ọ́ dédé ibi tó kú sí òun kí ló fi kù tí ó fi dé ibi tí ń lọ kí n sì di distance tó ti cover níbi tí ti ń bọ̀ wá sọ ọlọ́wọ́n ni ọlọ́wọ́n ni kílẹ̀ ò change ibi tí ti ń bọ̀ òun ló pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmùbá tó rí bẹ̀ ló kú sí bàtà ń wá àwọn òdì wípé ibi tí ń lọ ló súnmọ́ ó súnmọ́ ju ibi tí ti ń bọ̀ lọ yìí ni pé ó ti cover nǹkan tó pọ̀ gbàtà tó fi jáde kù nínú ó sì ti fẹ́ débi tí ti ń lọ ọlọ́run ní pé bọ́lọ́run ṣe gbà ní lẹ́rú nù tàbí gbà lọ́rọ̀ ní pé a lè pé kèétí ìkónú ẹ̀ṣẹ̀ náà kò ti bẹ́ẹ̀ ọlọ́run sì ọlọ́run ń gbà pé ẹrú òun ni so tariku fẹ́ẹ́lù mọ́lá ẹ̀ tí mo tariku hu illa bi fẹ́ẹ́lì hi wà fẹ́ẹ́lù hu wajibu ntẹ́ bá rìn pé ní ntọ́lọ́ ni ká má ṣe àfi ká ṣe nǹkan kó tó di wáyé kó ń bẹ ìṣòro ẹrú ẹ bẹ́ẹ̀ náà so kò ní máa jẹ́ ẹ̀ṣẹ̀ àbẹ́lọ́nkọ́lọ́nkọ́ wọlé àkànṣe rẹ̀ kọ́lọ́nkọ́ gbàgbà ní ẹ̀ṣẹ̀ fún wa kọ́lọ́n kó sàbátà wa kó fi ẹ̀sìn wa lé ojú ọ̀nà ọlọ́run ọba gẹ́gẹ́ bá a sọ wípé ìbéèrè yìí tí ò bá láǹfààní ṣẹ̀ríà ó ó ní ká jìnnà sí àmọ́ àwọn ìbéèrè tó ní láǹfààní ni wípé ní ta rò pé ní ilé yìí kò ó lè má lè ṣẹlẹ̀ ká jìnnà sí àbí ìbéèrè tó ní bàláyà nú tó ní àlùbá tìǹkà tí ò da tó wá padà ṣẹlẹ̀ sí yàn so kí ká jìnnà sí i àmọ́ béèrè tí ó bá ṣe mùsùlùmí láǹfààní yóò ṣẹ̀rí àgbà wa láàyè kí ká ṣe dáadáa kó ká sì fi àníyàn tí tó dáa ṣe Allahu ta'ala a'lam bis-sawab wa sallallahu wa sallam Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. ok ẹ ṣeun nǹkan tó wá béèrè ni wípé gbàtà ń sọ categories ìdájọ́ táwọn àfáà pín sí ìdájọ́ ṣẹ̀ríà sí ìyá máa gbọ́kùsọ pé ìkan wájibù ní pọ̀ranyàn ni àwọn kan haramu ni àwọn kan mandubu ni that's nǹkan tí a recommend àwọn kan makuru ni pé a discourage yẹn ni kàn ṣe sọ àkàyẹ pé ní mubahu ni o allowance wà fún sísàbí kéèyàn má ṣe kéèyàn má ṣe rẹ̀ àwa ni pé kí ṣòkòtò tayọ kókósẹ̀ ṣe wájibù ni àbí bò so eléyìí haramu ni anything tó bá ti below tó beyond the eh, kókósẹ̀ lọ́sàlẹ̀ haramu ni torí pé gbogbo àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ tó wá lórí rẹ̀ pẹ̀lú pé ni má tààtà kàbẹ́ ní fàfin náà rí anything tó bá ilé below kókósẹ̀ iná ni iná eh, eh, ni ń lọ kódà hadith mi wà tó wáyé pé ní la yaqbalu Allahu salatal musbili ẹni tó bá máa ń lówà ṣòkòtò rẹ̀ ibi wọn lè má jẹ́ ṣòkòtò nìkan o olùjẹ́wò náà o agbada tí bá ń wọlé náà wà lára rẹ̀ o so ẹni tí bá ti ń wọlé so òun náà ò da àdúgbò náà sọ wípé ní man jarra thawbahu khuyala ẹni tó wáyé pé ní wọ́n máa ń wá aṣọ rẹ̀ ńlẹ̀ ní ti fáàrí so iléyìn náà yìí náà kò da so gbọ́n iléyìn haramu ni haramu ni àwọn yìí ah, ìtura pé tí ó lè má wọnú haramu ni pé ìgbà mi ń bẹ lápòjú ẹnìsìn pé kìíní òun ó ṣẹlẹ̀ ní tí èsì pé bóyá pẹ̀lú ìfẹ́ ẹnu èèyàn unconscious ló ṣẹlẹ̀ bóyá ẹni tí ń lọ bìkan ní ẹsìn bóyá ṣòkòtò rẹ̀ okùn rẹ̀ já ni àbúrò sáà wọ́n yọ̀ jẹ́wọ́ dà sọ yóò la yukallifu Allahu nafsan illa wus'aha àmì tó máa mọ̀ tó pé ni ló fi ṣe eléyìí ò dá so ní kí ṣòkòtò máa kó kọjá kókósẹ̀ eléyìí haramu ni. والله تعالى أعلم بالصواب mo láwọn ni يوم قد نجي. Pasha Lapia. ok jazakumullahu khairan ẹ eh, àkọ́kọ́ wípé ẹ fàpọ̀júwe nísìnyí eh, ẹni eh, tó mutí táwa ni pé wọ́n ṣe oògùn kó má mu ọtí mọ́ fún un sọ́rí pé yíyún kò ṣe pé ó fẹ́ fi ẹ̀sẹ̀ lẹ̀ o àwọn èèyàn náà fẹ́ kó fi ẹ̀sẹ̀ lẹ̀ o sọ yíyún kò wọnú nǹkan tá a sọ òun gángan ó ronú pìwàdà so ó kàn wà nílé ọtí njọ́ kan lọ́nà fi lọ́lọ́run lọ́lọ́run fi òye sí lérí pé ah, òun gbọ́dọ̀ kó òun bìkínní yìí so yóò sà work out kó nu báà náà ni so working out ẹ ní ẹ sọ but pé lágbájá òun ó mutí àti fẹ́ kó mutí mọ́ tá a bá rí nǹkan kan tá a lè ṣe tí èyí ṣe haramu tí ó fi éètì kínní o irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kì ṣe haramu bóyá tó bá ti di pé àsìkò tí máa ń lọ ilé ọtí o ti fẹ́ẹ̀ tó àsìkò ìmọ̀ pé àsìkò tí máa ń lọ ilé ọtí bóyá aago méjì àbí aago alátìmọ̀ aago tí máa ń lọ so káwá kóra lọ wípé a ní káwá kí yín náà ní káwá kí yín àtàwọn àpá aago tó máa ń lọ nù so àwa kí pẹ̀ bísí àníjó jáde sàn pé ìyóhùn ìyóhùn láì pọ̀ pé àdìkan ní pọ́ọ̀gùn ká ń bẹ pọ́ọ̀gùn ká jùlọ ní oògùn dúdú sẹ́mu àwọn ara àwọn táwọn medical doctor tó máa ń jà àtàwọn ológun ilẹ̀ Yorùbá náà ní wípé oògùn òun ò lè proof ẹ̀ so wọn ní sọ pé ingredient ẹ̀ ní àbí kó máa ní àṣírí tòtò wáyé pé ní Mr A lè ṣe but Mr B bá fẹ́ ṣe àbí kó rí Mr A kó tó di wípé so yóò lè ṣe so even náà ni ara nǹkan tí àwọn afáàmọ́ sọ wípé ní táwọn fi ń differentiate láàrin sehiru àti dàwa òònù dàwa oògùn oògùn anybody ni ó lè sọ pé tó bá ti jáwé kásíá àtòwé ìdẹ́pẹ fi sínú omi kọ́ ọ mú pẹ̀lú ògbọ́lọ́yìn ó lọ èmi lè ṣe anybody wá lè ṣe bàbá tó yẹ pé ní tọ́bajá méjì ń tán o tún ní gàrí so that gàrí òun ló ti sọ di ní tí ò da ọ̀tí wáyé pé ní bọ̀dọ̀ bá wọn náà ni so kò ní sọ̀rọ̀ eléyìí òun náà aláwọ̀ alam so kò kò da bẹ́ẹ̀ then tọ́wáyé tó ní káwọ masala kàtà àwọn àwọn ń pè ní ọ̀ndà àkídà àwọn ń pè ní kíníkà ní báàbù nusra nusra ni ìkìlájú sihiri bi sihiri pé ẹni táwọn yìí tán bá tán tí wọ́n dan ní ti tán sàásì tán sàásì yẹn tán pè ní sàásì yẹn nílẹ̀ Yorùbá so ká ní pé òkè o àtàn wa lè pe master alásàsí wa pé kó wa yọ òṣèré ọ̀wà faramọ́ yòó ẹ gbọ́dọ̀ fi dán yọ idán so haramu ni so bẹ́ẹ̀ náà ni ti mutí ká ní pé òkè àwọn àtàn wa ṣe oògùn tó ní oògùn náà tó wá ní ẹ bàbá ó ní ìwọ̀nú so yíwọn kẹyà fẹ fẹ kọ mọ mu tí ẹ jẹjẹ rẹ because ẹ títí mu jẹjẹ rẹ òun ló jìyà rẹ ẹ béèrè kejì mọ náà kọ ní tàbí ní pé ní pé bàtà ni pé à ń tọ́ ohun lára lára ìgbẹ̀yìn alikiyama ni pé kéèyàn ó wá ìmọ̀ látara kó má lè fi jiyàn so pé àwọn tá máa ń dibéètì ń kọ́ pé abájọlọ nínú fíkìú generally nínú lọ́ọ̀ kò sí lọ́ọ̀ ẹ lè ní opinion kan ó gbọ́dọ̀ pé méjì mẹ́ta tó láàzì ni so ability àyàn àti defend the opinion náà ni tá ń pè ní fíkìú náà nù so ìyí nǹkan ni kílà ń sọ fápẹ́jú ẹni sìn ẹ jẹ́ kí wọ́n á pẹ̀jú wa ńgbà àwọn sàbẹ̀ àná sọ̀rọ̀ sálàm tí wọn ní pé bàtà wọn kò ní ọ̀hódù tí wọn pe ní láì sọ̀lẹ́ àná àdókùn yìí láti bà ní kọ̀rẹ́ dọ̀ pé ẹ gbọ́dọ̀ kí zori àbí asiri yìí àfi tẹ́ bá dé bànú kọ̀rẹ́ dọ̀ bàtà wọn dé ojú ọ̀nà àsìkò òrùn tó so àwọn kan ní pé àwọn ó kírun àwọn kan ní pé rárá àwọn ò ní kí torí pé àná sọ̀rọ̀ sọ pé ní àgbọ̀dọ̀ kí àfi tá bá dé ibi báyìí so wọ́n deliberate láàrin so àmì yẹn sì ní evidence tí tí wọ́n base argument wọn lórí so irú yìí nǹkan ni kọ́là ń sọ àmọ́ ká wáyé pé eh, ká gbé ìjì kàlà yìí pé ókè o irú tí wọ́n ní pé àyùn máa abúdọ́lù pé eh, eh, sunna ni àbí tọ̀ríkọ̀ ṣe sófin àbí àbí sunna sọ pé question gan láti pilẹ̀ òun gan kò kọ́kọ́ kò kò bá mu ká wáyé pé a fẹ́ máa pé èwo ló dáa jù ṣé àwọn sáláfí ni àbí àwọn tọ̀ríkọ̀ so bí sáláfi bá bá ní pé sáláfi ló win àwọn tọ̀rí kò ní gbà wẹ́dà ẹ̀fẹ́ ẹ̀kọ́ wọn ò ní gbà then tí tọ̀rí kọ́ bá wá lè win nìkan ni pé ẹni tó ń represent sáláfi bá tí ò tí ò gúdù ní argument tán lè bá win ni ṣé wàá túmọ̀ tí gbogbo àwọn mùsùlùmí á di á di sofi sọ̀rọ̀ àwọn argument bá ní ní ò da àmọ́ tó pé ní ó ní di ká ṣe research sí so láfi dé láfi lè mọ òdòdó yíyan kò yíyan àwọn àfọwọ́ ìbátí sẹ́fíkù gangan sùwárí pété bá lè ka ọ̀pọ̀lọpọ̀ kótóbò fíkì lórí kò sí kéèsì kan tí tí ó ní káwùlù kan àlésò gbọdọ̀ ní méjì mẹ́ta ọ̀rọ̀ méjì àbọ̀rọ̀ mẹ́ta sọ àwọn àwo ìwo ló súnmọ́ qala Allahu qala rasul láfi wá láfi wá mu wallahu ta'ala alam then àwọn academic debate náà sì wọnú rẹ̀ tẹ̀mọ̀ olónìí kò sẹ́ni tí ó tí ó tí ó fẹ́ obtain eh, degree second àbí third even first gan so wọ́n ní kó wá present kó wá kó wá defend the opinion rẹ̀ yìí náà kò wọnú rẹ̀. وانه والله تعالى اعلم بالصواب okay Ọlọ́run sàn ẹlẹ́sàn rẹ̀ jazakumullahu kullu khair the last one pé oògùn ṣe bí bí oògùn ìbò àbí eh, so yíyún ṣàbà sọ yíyún pé tablet wọn ó mọ ingredient yẹn wọn sì máa ṣe ṣe so eléyìí kò sí eh, kò sí láì fi ń bẹ so anybody ló sì lè lọ kò sí àṣírí kò sí gàrí kankan bẹ <laughs> then ti àkọ́kọ́ wípé graduality nínú kọmọkọ́fì kò ń bẹ̀ so yíyún kò sí kò sí láìfi níbẹ̀ dọ́fà ni pé àkọ́kọ́ náà five cardinal kì í ló wà tí sẹ́ríà fẹ́ protect eh, sẹ́ríà fẹ́ protect eh, eh, sẹ́ǹsì ó fẹ́ protect soul ó fẹ́ protect dignity ó fẹ́ protect property àti progeny so bí sẹ́ríà ṣe tó òní wípé ní àlàákìlù àti àti napsu àwọn méjèèjì ní àkọ́kọ́ ìlú number one so yìí ni pé à ń láti try àti protect ẹ̀mí ẹ̀ ẹ̀mí rẹ̀ kó má bọ́ tálọ́ bá ní ká rí ẹ̀mí ẹ̀ tí ò bọ́ mọ́ the next that prayer to protect ní sense rẹ̀ so by implication ni wípé ìbùkún á ní pé ní àwọn tó kù tí wọ́n ṣe àwọn tó kù dájú pé ní a bá rí nǹkan ìwọ̀ ń bẹ̀ a sì lè fi ilẹ̀ títí láti rí i pé ní méjèèjì tó wà níwájú so a protect rẹ̀ so àwọn imaamu ibn Rushd rahimahullah rahmatan wa sa nínú tírà rẹ̀ bidayat mujtahid òun ó ó ní principle kan bó ṣe fọ́ọ̀mù ẹ̀ ni wípé ní an-nafsu a'zamu hurmatan min kulli shay pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́dọ̀ ọlọ́run ọba ó ní ìwọ̀ ju gbogbo nǹkan lọ but ó wá sọ nù tíra náà wípé ní bìnà àléhì nípa báyìí tá a bá rí ẹnìkan tí wọ́n ní wípé ìsídà kọ́ pa kó agbébọn pé ìsídà kó pa èèyàn àbí kó wó kaaba èwo ni kó túùsì ẹ pé ní haramu ni kó pa èèyàn but halal ni fún kó wú kaaba torí pé kaaba tó bá wú kaaba kaaba ilé ọlọ́run ọba ni ìgbẹ́ni gbogbo à ń dájú kọ ọ̀bí ò bá sí ń bẹ̀ mọ́ tí ò bá sí ka ilé ń táwọn kájú kan bẹ́ẹ̀ kò ní ká má dájú kọ bẹ́ẹ̀ ọ̀tún bá pààyàn ó ti gbẹ̀mí nǹkan tó ṣe pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ tẹ̀lé lára kan tó tún lè sọ̀pọ́tì irú ilé náà ni pé Hamza radiyallahu ta'ala anhu ṣe mọ àwọn sàábé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí sáwọn kó tó di pé Islam di àwọn pàmò mutí gan-an nílùú maka dáadáa so gbogbo wọn náà àfi díẹ̀ díẹ̀ nù wọn so lára àwọn tó máa mutí gan hamza náà wà ń bẹ radiyallahu ta'ala anhu so ó sàbátà nù àdéhùn wípé àdéhùn sàlám wa gbọ́n jà kan wípé ó wà ní láti máa mu sànàbí wà lè bà pé kó kó fi withdraw rẹ̀ so ó ti ibi ìwà wọn pé ó ti yó ebi pé ó ti lóòsì ìbá ó wí nǹkan tí ó yẹ jẹ́ pé ní ordinary lè kò yẹ kó wí ó wí so sànà sàlám àdéhùn sàlám faqalu raja àdéhùn sàlám kọ́ àkọ́rọ̀ anabi rara ó ó rìfáàsì kò tọ́ nǹkan face to face yìí anabi kan ó kàn rìfáàsì pẹ̀lú ẹ̀yìn rẹ̀ so ó lọ fi jáde tá a tọkọ ni pé because anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ̀yìn sí torí possible kí tànàbí bá kẹ̀yìn sí kó kó ṣe ní sùtá but bó ṣe kọjú sí tó ń wo òun tó bá tẹ̀ fẹ́ ṣe ń gàdábì sọ̀rọ̀ pé ní yóò lè yóò lè defend ara rẹ̀ ẹ̀hìn tàbí sọ̀rọ̀ sọ ni pé pàtó jẹ́ padà wálẹ̀ tán àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń pè so wọ́n invite rẹ̀ pé báyìí báyìí so uh, ní kúkúrú ni pé irú mẹ́tọ́ọ̀dù tó bá jẹ́ pé ní tó bá fi ilẹ̀ lójijì ẹ̀hẹ́n táwọn afáàtọ̀ máa ń sábà sọ nírú ẹ̀ ni wípé wọ́n ò ní ká rí àwọn ẹ́xpáàtì tó jẹ́ nínú medical doctor tí wọ́n uh, testify sí wípé tó bá kú lóòótọ́ so yóò kọ́ sí life ẹ̀ tó bá tilẹ̀ wí báwọn rule of law ni wípé ní àwọn afáàtọ̀ wípé ní qawlu kulli ahli fanni hujja gbogbo eh, eh, experience àbí opinion gbogbo àwọn Eh, expert kọ̀ọ̀kan agbọ́dọ̀ lò so taba ti a gbọ́ lẹ́nu medical doctor ida yìí kan àbí méjì ní sọ́yẹ́ pé ní tí ẹni bá lè fi ọtí rẹ̀ lóòótọ́ so yóò kọ́ ọ̀sẹ̀ ní láìfẹ̀ so yóò mọ̀ reduce ẹ̀ náà ní títí títí a kàn wá try káwa náà ká ká support ẹ̀ ká máa monitor rẹ̀ káwọn fi zọlọ́ fi ní kó kó rí filẹ̀ tanyanya wallahu ta'ala alam bisawab. ọ̀rọ̀ àwọn ok tọ̀jà sáà kún un lọ́kọ̀ yàrá. tí èèyàn rẹ́ǹtì lé fún àwọn tí wọ́n ti máa wọ́n àpò ògùn ìgbà lóye lè pẹ̀lú ògùn lọ́gbẹ́ ń tọ́tí ni àbáwọn tí wọ́n ń ṣe rìbá ni àbáta ń ṣe tẹ́tẹ́ sọ àwọn wá ilé yẹn èyí tó dáa ni wípé téèyàn bá wọn tẹ́tẹ́ tán fi wọlé so kéèyàn ó lé wọn òun ló dáa so torí pé kéèyàn má wà nínú àǹtọ́láwọn kan ní pé ní ta àwọn ọ̀lẹ́bí rẹ̀ tako wà wàlá ta àwọn àánú àìlẹ́sìn wà lè ọ̀dẹ̀ wà so ká má sọpọ́ọ̀tì wọn nínú àbúrú tí wọ́n tí wọ́n ń ṣe wọn bàtí ìfún nínú lọ́ọ̀ nàìjíríà gan hédà nàrà bẹ́tọ̀ ni wọ́n pè òun náà wọ́n hédi wọ́n hédi crime ni ó sẹ́ àbẹ́tì rẹ̀ so nínú òfin ayé kátó mọ̀ sọ pé ní òfin ọlọ́ọ̀ kéèyàn ò ṣe so the same thing náà ni àwọn èèyàn tó máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ náà ṣé mo àwọn kìíní ṣàìtọ́nù lágbára àwọn abẹ gan lówó wájú kéèyàn ò fi rí àwọn tó máa ń ta àtẹ̀hún so àwọn tó máa ń ta sìgá báyìí tó bẹ́ẹ̀ wọ́n ní ń constitute fifty percent ntanta lójúmọ́ but eh, suuti nkankan búrẹ́dì àwọn èèyàn but eh, àmọ́ sìgá wọn máa ń ra àwọn èèyàn máa ra sìgá dáadáa so bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn máa ń béèrè àwọn tó máa ń fi fídíò tó máa fi ń ṣe coverage so gbogbo ẹ yíyún yìí tó dáa ní pé kéèyàn ó jìnnà sí kí mùsùlùmí ó jìnnà sí ó dáa púpọ̀ so min babi ọmọ ní takọ ṣubuhati ọ̀pàdé sábúrà lè dé nìyí so bíbẹ́ ẹ̀kọ́ kò sí kéèyàn ò fi rírẹ́ǹtì fún wọn kì í ṣe pé bóyá a ní definite evidence tó sọ pé ní haramu ni pàṣẹ pé yẹn kọ́ ló ń ta but òun sáà nílé so ìfọ̀nilé nǹkan lára support náà ni yóò jẹ́ àti sọ pé ó dáa púpọ̀ kéèyàn ó so kí yóò di kó máa di pé ní òun náà lára àwọn tí tó ń sọpọ́tì haramu Allahu ta'ala alamu bisawab. no èyí tí o bá ti hàn síyàn so èyí ò hàn síyàn nù. No léyìn in fact eléyìí náà ló sọ pé ní ìyàtọ̀ ń bẹ láàrin irú canopy àti àti ilé because canopy tí wọ́n kàn lò ní níjọ́ kan ni temporal use ni wà fún but ilé ṣẹ̀mà òun pàápàá jùlọ tó yẹ pé ní ilé tó tún ní quality special quality kan ni tó yẹ pé tí wọn ò bá lò kò likely kí wọ́n rí ríru rẹ̀ so yíyún bọ̀ tí a pé canopy bá dé fún àwọn irú kádínpẹ̀ gan ti fídò tàbí coverage tàbí sọ náà so náà kò ó tún ó tún yàtọ̀ sílé díẹ̀ because àwọn yíyún eh, temporal uh, use ni ọ̀tọ̀ ńlá ìkẹ́ ilé sórí canopy aláwọ̀ alámi rò pé because àyìn ò kì í ṣe pẹ́ńtà gbé kalẹ̀ fún ni ká máa ká máa fi ṣe tí ò da àwọn anáàlú náà lọ fi ṣe tí ò da yín ò ní wàlátà zero wá zero àti wí zero ó kọ́rọ́ ọlọ́run níbi ní lélẹ́yìn o ó talẹ̀ àná yìí òun gbàtí ṣé ó adọ́mọ church làwọn fi kọ́ ni tó bá mọ̀ wípé church wọn fi kọ́ kò dáa kó tà fún wọn torí pé ó fẹ́ máa empower wọn nù ọ̀tọ́ bá ta àtàntí òmà pé wọn ò sọ pé church náà fi kọ́ tó bá ta tí ó sì lágbára àti gba padà kò ní lẹ́sẹ̀ kò lágbára àti gbalẹ̀ padà mọ́ ṣùgbọ́n bọ̀ tó ń lò fún wọn yóò ní ẹsẹ̀ tí ó mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ tó bá mọ̀ kò dá kéèyàn ó talẹ̀ fún wọn fi kọ́ chọ́ọ̀jì o tó bá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀ tí ò bá mọ̀ kò tí ò sì lè rí gbà so wọn ò ní máa kọ ẹ̀sẹ̀ fún pé kò rí gbà gbàdúrà pé kò lágbára ti gbà ni. Aleykum salaam. no yíyún kò sí láì fi ń bẹ kì í ń ta ọtí níbẹ̀ òun ló máa gbé bẹ́ẹ̀ òun fúnra ara yìí ṣe haramu ọ̀ǹtì tó fi kọ́ ọtí wọlé. no àná àtàwọn máa ń fi kíní àwọn máa ń fi kíní rẹ́ǹtì wọ́n máa ń fi kámẹ́rà rẹ́ǹtì ẹ̀ no àgbẹ̀dọ̀ no kì í ṣe kámẹ́rà yẹn kakọ́ ni èèwọ̀ pọ̀tàmọ̀ tó bá ń kọ́fà rẹ̀ oríṣiríṣi kan máa fi ń kọ́fà so ìdí tí máa fi ń kọ́fà ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń béèrè wípé tó mọ̀ wípé kámẹ́rà yìí tán bá rẹ́ǹtì ẹ̀ wọ́n fi ṣe nǹkan tí ò dá ni so àwọn àmì òsàn fún wa pé ní yíyún látẹ́sà irú àdìsá yìí pé ní kò ní ìdí kó mọ tọpinpin kámẹ́rà so kámẹ́rà ní so ọ̀nù ẹ lò ó lọ́nà tó tọ́ bá fi ṣe nǹkan tí ò dá so kò ní kò ní ní ẹ̀ṣẹ̀ torí pé kò ra kámẹ́rà kalẹ̀ káwọn fi ṣe nǹkan tí ò dá so àwọn ni wọ́n lò lọ́nà tí ò dá so àwọn ni wọ́n jìyà rẹ̀ so àbámọ̀ sọ wípé ní irú eléyìí nísìnyí àwọn ohun ní táàmù kata máa ń lò fún wípé ní shay'un hurrima li amrin khariji so sharia condemn it not because of that particular camera but because nǹkan tí wọ́n fi ṣe so ẹni tó wá fi nǹkan tó fi ṣe nǹkan tí ò dáhùn òní ó jìyà rẹ̀ kì í ṣe pé ẹni tó fi kámẹ́rà rẹ̀ ń tì nípa ti lé tó fà ti ni wípé sànkẹ́ permanent ni nìyí ló ló kàjẹ́ kó yàtọ̀ fún àwọn eléyìí díẹ̀. ok Saidina Ali yìí òun kò sí jọjọ bí wàá táwọn ń pè mr nisin ní gbogbo àwọn kìíní ní pè mr àbí kẹtọ ń pè àbí sir àbí chief so irú àwọn ìmáàmù ni Saidi ni ṣùgbọ́n náà ṣe rí nù but Saidina Ali yìí òun kò sí láì fi ń bẹ torí pé it's not peculiar to àwọn gúrùpù kan but ìmáàmù Ali àwọn ṣíà ni wọ́n ń lò sọ ma ń lo ìmáàmù fún wọn tó bá fẹ́ pe Ali but wọ́n yìí lo ìmáàmù tó bá fẹ́ pe Abubakar Siddiq wọ́n ní sọ pé ìmáàmù tó bá fẹ́ pe Umaru wọ́n á fẹ́ pé wọ́n sọ́mọ̀ fáta àwọn eléyìí wọ́n ti ẹ̀ làánà wọn gan ni so ọ̀pọ̀lọpọ̀ tí àwọn gan tàbá ń kárì ni pé alẹ́yìn Abubakar Siddiq làánà wọn lọ́wọ́ tà àlà ọlọ́run kó làánà wọn so wọ́n sọ pé ní lẹ́yìn Abubakar Siddiq so ọ̀pọ̀lọpọ̀ àwọn máa fi ń fẹ́ wà very conscious tá a bá fẹ́ pe Ali láti má lo ìmáàmù pàápàá náà ń kọ́pì but kì í ṣe pé ìwọ ni kéèyàn ó kéèyàn ó kún wọn ní ìmáàmù ẹ̀ ń gbọ́n mi pẹ̀lú

bẹ́ẹ̀ lọ bá àwọn dókítà yìí padà kan lágbájá ń bọ̀ àbá yẹn wọn kó tí o bá ti kó ìkó ni ṣé àwọn ọmọ ẹ̀dẹ́yìn abẹ́rù kú so tó bá torí ẹ̀ sí àlè tí o bá tẹ tí o bá torí ọlọ́run máa fi lẹ̀ yóò torí pé o fẹ́ máa gbélé ayé fi lẹ̀ so láwùjọ aláàlámbèsọ sáà tó fẹ́ béèrè o. ọba ti. ok ẹ bẹ́ẹ̀ sì máa ń rìkọ́fà tí a bá ń ní pé iṣẹ́ àkọ́yẹ́ kó ní kíní nǹkan kó wà real property kó wà lọ́wọ́ rẹ̀ tí ó dá padà tí ò bá wá tí ò lè tí ò lè tí ò possible àti dá real property padà mọ́ so yóò kú yóò kú ní wípé yóò rẹmẹdì rẹ so dèdè lápòjúwe ní sèbóyá machine àbí mọ́tò ni ló gbà so èló ni owó mọ́tò tí ló tó so owó mọ́tò ni ó dá padà fún èyí dà ní tọ̀hún gangan tó wà àbí tó bá tí ò bá ti sí láyé mọ́ ó dá padà fún àwọn legal heirs ẹ̀ tí ò bá sí láyé mọ́ ó fi sàrà fún tọ̀hún fún tó tó ní property sara ọ̀nbíà ọ̀nbíà fún kẹfìrí àbí fún òkè tọ ó dìpẹ́ o depend lori, ṣe fún tó bá ṣe fún kí a ti ń pè fún ẹnitọ̀hún yóò yóò kàtà àti pé kó wọn bẹ àti fi clear ṣáìdì ah, eh, títí ẹ̀ so sáìdì tọ̀hún òun òun ló mọ̀ bọ̀ tí sáìdì tẹ kó sáà fi tó fi kó fi clear kó ní lọ́dọ̀ rẹ̀ bọ̀ tó sáà dá kó má kó kó má lò fúnra rẹ̀ so kó fi ṣe sàrà láìmí lọ́kàn ti tiẹ̀ sàrà ló fi ṣe so sísára ni wàá jẹ́ fún ẹni tó àná àbíkè sàrà ìyóhun ọlọ́run ó decide bẹ́ẹ̀ mi. جزاكم الله خير وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم